ọ̀jẹ̀ bí n bá kí ọ bí n bá kí ọ wò ní sẹ́pẹ̀ tọ́ra mi kì mí rọ́lá o kì mí rọ́lẹ̀ ọmọlá. kò sẹ́pẹ̀ ni ó kì wọ́n. láì bá dé ní ìyá rẹ̀ kú lọ́dọ̀ ní bàbá tó bí ọlọ́mọ mo mọ bẹ̀bí bá fẹ́rẹ̀ bẹ́. láì bá dé mi mọ̀ láòkè mọ̀ sẹ́gun mọ̀ mú bẹ̀ sí mo sọ jẹ́ mo gba nǹkan wí ni jì. bẹ́ẹ̀ ni àyè. ìran padà padà kan ò gbọdọ̀ bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni kòǹdẹ̀kòǹdẹ̀ òde pátì gbalẹ̀. àtàdá tó ń bẹ̀ síbẹ̀ lẹ́yìn kùnlé mọ̀ kó bàbá mọ̀ ríwo lónìí gbogbo wọn. ọmọ àfọ́pọ̀ lọ́jà mọ́jàre lẹ́kọ̀ọ́. ilé kú lódò. ọmọ eléku kìkì. ọmọ akúlàrọ̀ jí lálẹ́. ọmọ àfikún tán ní jẹ́. sàmbàsàmbà kú ló kú oh. ká tó lọ ta tán ó ti dìde yíyan fanda <laughs> èmi tún wá lé tún bí bàbá rẹ̀. ẹ̀kú ló dá wa bá wa àròdọ̀ jẹ̀ dá wa. ayé sọ́dà fọ. kò ní yí àwọn ọ̀tá rẹ̀. ayé ooo. ìwọ ni. àṣìṣe wà. sẹ́ni ah, inú mi dùn ayọ̀ mi kún láti èní lọ hmm. tí èdè ta ò ní àmọ̀ hmm. mú àmọ̀ hmm. ah. jẹ ah. ah. lọ́dọ̀ mi láti mọ̀ sí kọ́fí lé wa mọ̀ pé èmi èé e ṣe ọ̀rẹ́ nu ń bọ̀ obìnrin dà mọ́ ẹgbẹ́ kìíní wà ẹkún kàlẹ́ bá wa. Yàbọ̀ ayọ̀lá o ẹkún wúrà o. Lórí báyìí, àgbẹ̀ ẹlẹ́kẹ̀ẹ́ta, ìyẹn gbé wọlé o. Ẹ máa ẹgbẹ́ kan sí lọ mọ́ màmá ni wọ́n pàṣẹ oúnjẹ rẹ̀ gbogbo jíjẹ mímu ní bẹ́ẹ̀bẹ́. Ẹ jẹ́ kẹ́ ẹ mú bẹ́ẹ̀ bá mu tán kẹ́ ẹ yó ẹ̀sùn àyín. Ẹ má lọlé ẹyẹ ẹyẹ ẹ kú ọlá ọlá ní í ṣe bẹ́ẹ̀ hmm. ìrẹ bá bá yín ní tọ́jú ìyá ah, bá wà bá jà ó lè o. àwọn ti fi ẹjẹ wò ní láyọ̀. wá wá wá wá wá ó ah, lọ ọmọ ọlá ọmọ oyè lọ dà fún ọ o ò ní mọ dààmú ó lálẹ́ òní lálẹ́ lẹ̀ orí rẹ̀ ọkàn tẹ̀. ẹ̀yìn àyìndé hmm? sọ̀rí ọdún lòdì èní. Hmm nínú ọmọ mi lọlé ọkọ. gbogbo ara mọ. wọ́n wá bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yàtọ̀ sí bẹ́ẹ̀ bẹ́ẹ̀. ìyá bàbá yìí tẹ́ ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà nìyẹn. tẹ́ ẹ bá kálẹ̀ ẹ ṣe. wọ́n dára. bọ́mọ mi bá lọlé ọkọ tẹ́ lọlé ọkọ ẹ sìn yìí lọ́mọ tẹ̀lé lọ. Ah, nígbà ìrẹ́lẹ́ ọkọ rẹ̀. bẹ́ẹ̀ ni wọ́n. ọjọ́ àlọ́ ìjọ máa lè. ọ̀ ìjọ máa lè. ẹ̀ wọ́n dára tẹ́nìkan ọ̀darí wọ́n bá ṣe tẹ́nìkan òṣè ojú mi ò rí dáadáa tó tẹ̀lé àìsè ọmọ mi bá lọlé ọkọ ẹ wà lérí ẹṣin ẹ̀yìn ọ̀wà máa ọmọ wa yìn títí tí délé ọkọ rẹ. ìwọ ló ní rí ìwọ ló lẹ rí mi bó bá ti fẹ́ kórí ni ó máa yí. ìtàkùn ẹ̀ bá ṣe inú. bọ́ bá wà kì í. Hmm ẹ̀rọ ẹ̀rọ bá lè ní o tọ́ọ̀kì tọ́ọ̀ tó lè rẹ̀ wú ń bọ̀ ọ́ pàdé ọmọ gbẹ̀sìn kan rí. wọ́n bá wá rí bẹ́ẹ̀ wọ́n wá kọrin nìkan wọ́n pé ìyá wọn fẹ́ẹ́ lẹ́gùn ọjà rẹ̀. Fẹ́lẹ́gún ó jàre. Fẹ́lẹ́gún Mọ́dúnmájé Màyà Bẹ́gbàdá ní. Fẹ́lẹ́gún Mọ́dúnmájé Màyà Bẹ́rò lẹ́yìn o. Fẹ́lẹ́gún ọ̀rọ̀ yìí yóò dàrí o bẹ́ẹ̀ jẹ́ Fẹ́lẹ́gún ah. ọ̀rọ̀ yìí yóò dàrí o bẹ́ẹ̀ jẹ́ Fẹ́lẹ́gún ọ̀rọ̀ yìí yóò dàrí o bẹ́ẹ̀ jẹ́ Fẹ́lẹ́gún. Ó tó wá dariwo, ó ti dariwo tó tariwo tó <laughs> gbogbo ìlú ni ẹ mọ̀ o. bẹ́ẹ̀ni ah, ọkọ mi. wọ́n ṣe é o. Ẹja mi. Ó balẹ̀ mi. Bí a mọ̀. Ah. Kí kí wọ́n á fún yín báyìí? Iyán ń bẹ, àmàlà ń bẹ, ẹ̀fọ́ rírò. Iyán ń bẹ, iyán ń bẹ ló dà. Èmi ah, ò tí ì ṣe tán tí mo fẹ́ jẹun o. Ọ̀dà ọ̀dà bàbá. Ọ̀rẹ́ ìdílé ẹ̀ mú bẹ́ẹ̀ ní ìjàgbọ́ra jà.